àánú ọlọ́run nìwọ fi ráàyè wọlé pẹ̀lú bó ṣe jẹ́yọ kan ordinarily tí ẹ bá ṣàánú ọlọ́run ni kò yẹ kí ìwọ gan jẹ́yàwó torí bọ́lá ọ̀sẹ̀ ń gbọ́rọ̀ ń bọ̀ wípé fẹ́ méjì tàbí mẹ́ta tàbí mẹ́rin níta àmọ̀retí ni pé tọ́ba ti àmọ̀ pé òní lè tọ́jú òní lè ṣe déédéé láàrin wọn mọ̀wulẹ̀ fẹ́ kankan mọ̀wulẹ̀ fẹ́ kankan ṣùgbọ́n Ọlọ́run wá ṣàánú rẹ kó o lè kó o lè bàbá rẹ Ọlọ́run wá ní ó dàkú burú fẹ́ ẹyọ fẹ́ ẹyọ kan ọ̀sẹ̀ mọ́ ríbi máa da nǹkan sí fẹ́ ẹyọ sọ̀wọ́ tí wọ́n wá fi ṣe last option sọ yẹ kó wáyà káńtáfíìsì mọ́ra ẹ lọ́wọ́. ṣó yẹ kó o fẹ́ para rẹ nítorí nítorí mọ́síná inú ayé àtọ́lọ̀ ti ní kí wọ́n fẹ́ ọ ibẹ̀ láti rí àyà kẹ́ pé méjì kẹ́ pé mẹ́ta tàbí kẹ́ pé mẹ́rin then what is your problem? wọ́n wá àwítá ìwì wọ́n tún ní ẹlẹ́hà tún nìyí ah, irú ẹlẹ́hà wo lẹ́yìn gan-an náà. ele kòròfo nìyí o àmọ́ gbọ́ pàjáta ń ya wèrè nítorí pé ọkọ ẹ̀fẹ́ yàwó lé o sọkọ tí ò tiẹ̀ sọ́kọ tí ò tiẹ̀ rojú rẹ̀ ńlẹ̀ ni ó ni ó nà fẹ́ ó nà ya wèrè nítorí rẹ̀. Ah, ẹwà tẹ̀ jẹ́jẹ́ ẹ̀wà ń ya wèrè tó o bá ya wèrè ó padà lé bàbá rẹ̀ ó padà lé bàbá rẹ̀ tó o bá sì para rẹ̀ ọ̀ràn ló dá jẹ́ nǹka bó ṣe dáná fún ọ jẹ́ nǹka fún ọ má wọ̀rí nǹka fún ọ ní ìsìn gidi ló dá o wàláì ọ̀ràn gidi ló dá tó o rẹ̀ ní sọ fún ọ ọ dá ọ̀ràn gidi àdìsí tí mo fẹ́ ká yìí Bukhari gbà wá Muslim gbà wá Tirimizi gbà wá Nasahi gbà wá Ahamadu gbà wá níbi tí ọ̀rọ̀ ẹ lágbára dé àwọn tó gba kéèsì ẹ wá wọ́n pọ̀ láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu ó ní ànábì sọ pé sallallahu alayhi wa ìwọ tó lọ da sínípà tó lọ da sínípà mu àti ìwọ tó tún ń plan láti da oògùn eku jẹ sọ́lẹ̀ lásán ọ̀fẹ́ ọ̀fẹ́ lọ́mì torí mọ́síná ọkọ̀ kù dànù tọwọ́ ìjọba bá bọ̀ pọ̀ fẹ́ para rẹ̀ ọ lọ bí ẹ̀wọ̀n ọdún kan. láàrin ẹ̀wọ̀n ọdún kan sọ́dún méjì ọlọ́sẹ̀wọ̀n oríire ọ àpé wá bóyá tọba wá tẹ̀wọ̀n dé bóyá ọkọ̀ owó tó wá fi ọ padà mọ́. àmọ́ ká wá sọ pé ó da sínípà jẹ ó sì ré kọjá sọ́hùn-ún ó ré kọjá sí ọ̀run alákejì ọ̀run alákejì ó ré kọjá síbẹ̀. Si máa gbọ́ ànábì ní mọ̀nkọ́tàlà náà sàhùbì hadida ẹni tó bá gúnra rẹ̀ ní nǹkan irin tó fi irin bí ọ̀bẹ bí idà bí ọ̀kọ̀ ẹ́n irin ẹlẹ́nu sómúsómú tó fi gún rẹ̀ ó fi gún rẹ̀ pa fahadidatuhu fi yadihi yàtàwájà òbíha fi bàtìníhi fi náàrí jahannam sórí sọ́ọ̀tì nígbà tó bá tirin bọ̀ra ẹnikùn tó fi gúnra ẹnikùn ọgbàgbé síbẹ̀ àbí lọ́bàdí pé ẹ̀mí rẹ̀ bọ́ ìtawọ̀ orí mọ́ nínú ayé rẹ̀ nù tọ́ba ti wá gbọ́ sínú sàárè. Amalekotu mọ̀lẹ́kọ̀tù wá fún ọ ní ọ̀bẹ ń padà wọ́n dá ẹ̀mí padà sí ọ lára ọ àmọ́ gun rẹ̀ lọ bẹ́ẹ̀ ṣùkù ṣùkù ṣùkù títí di ọjọ́ àjíǹde ọ máa jẹ oró pé ogunra rẹ pa ọ máa jẹ oró ẹ̀ lọ ni títí di ọjọ́ àjíǹde ọlọ́run ló sì mọ ọjọ́ àjíǹde it will be one billion years to this time or ten billion years to this time. ọmọ gúnra rẹ lọ bẹ́ẹ̀ ni títí di ọjọ́ àjíǹde ìwà aláìgbọràn yìí aláìbẹ̀rù ọlọ́run ọkọ ẹ fẹ́ yàwó lé ọ ọ fẹ́ yàwó lé ọ ayé àti wọn fi fi ọ ni wọ́n fi fẹ́ kejì àyà ìkan náà wọ́n fi fẹ́ kẹta náà fi fẹ́ kẹrin wọ́n á lọ kí ọ̀bẹ mọ́lẹ̀ ó ní àfikún lọ ẹ máa lọ sẹ́nìkan so ọmọlẹ̀ ni kó o tó lọ kọ̀mọ̀yàtọ̀ ọmọ jẹ kó o tó lọ mọ̀yàtọ̀ ọmọ jẹ báyìí tó bá jẹ́ pé irin ló lò tó fi gbẹ̀mí ara rẹ̀ irin yẹn wọ́n dá padà sí ọ lọ́wọ́ nínú sàréè ọ àmọ́ gún rẹ̀ lọ bẹ́ẹ̀ ọ mọ̀ jẹ orú yẹn lọ bẹ́ẹ̀ títí di ọjọ́ àjínde ẹni tó lórin nu o. kọ́ọ̀lì dání ok fi bátìnì yìí fi náà rí jahannama. kìí ẹsẹ ẹ̀ṣẹ̀ di ọjọ́ àjíǹde ọmọ ogun rẹ lọ bẹ́ẹ̀ nínú náà jahannama kọ́ọ̀lìdàn mùkálàdàn fìhà habada ọwà mọ bẹ́ẹ̀ lọ fámíà ọmọ bẹ́ẹ̀ lọ gbére ọmọ jẹra rẹ ń yá po rẹ lọbẹ ọmọ tún rẹ gún lọ ọmọ tún rẹ gún lọ ọmọ tún rẹ gún lọ. sórí pọ̀rọ̀ e ẹ̀ lágbára ok onísìnípà máa gbọ́ tiẹ̀ wà máa kọ́tàlá bisami sáhù bíi bá mu nǹkan olóró ìwọ bíi sínípà bíi gàmọ̀lẹ̀ twenty. fasamuhu fi yadihi yatahasahu fi nari jahannam. so orí o nǹkan olóró òun ìwọ tó mú un tún gbélé ọ lọ́wọ́ ọmọ mú lọ bẹ́ẹ̀ ọmọ mú lọ bẹ́ẹ̀ gbọ̀n gbọ̀n gbọ̀n nínú náà jáànámà ọmọ mú lọ bẹ́ẹ̀ lọ títí àti títí láíláí nínú náà jáànámà kọ́ọ̀lìdàn mùkálàdàn fìhà ọmọ mú lọ lọ ní o. ṣé bí ọmọ sí nípa mu ẹ́ẹ́ ó sì máa mú lọ bẹ́ẹ̀ lọ nínú náà ẹni tó bá jẹ nǹkan olóró nù o tó ìpara rẹ̀ tó mu wọ tó ìpara rẹ̀ ìgbà míì sì ń bẹ sọ́gá sí pé èyí ó pokùnso ni tí ó lọ pokùnso tàbí tí ó lọ tí ó lọ sí orí pẹ̀tẹ́ẹ̀sì tí ó wà jábọ́ tó máa jábọ́ ọmọ ọmọ gàbọ́ ni o wọn ò ti jábọ́ o ilé ọ̀dàwó o ọlọ parẹ́ ẹ ní o ànábì tún sọ nípa yẹn pé mọ́ńtàràdà mìǹjábàlìn ẹni tó bá lọ rere ẹ̀ jábọ́ látòrí òkè fakọtala nafsa ó sì gbẹ̀mí ara rẹ̀ fáhùwà yàtàrọ̀dà fìnnárì jahannama bó ṣe máa jábọ́ lọ nínú náà jahannama nu o inú náà já náà mọ̀ ọkàn mọ̀ jábọ́ lọ jábọ́ lọ jábọ́ lọ jábọ́ lọ jábọ́ lọ ọmọ jábọ́ lọ ni. kọ́ọ̀lìdàn mọ̀kálàdàn fi ìhà àbàdà ọ̀sà ọmọ jábọ́ lọ títí àti títí láíláí ni ọmọ jábọ́ lọ ni ọmọ jábọ́ lọ ni ọmọ jábọ́ lọ ni nínú náà. òní kan sàlẹ̀ náà. só yẹ kó o para rẹ torí pọ́kọ rẹ fẹ́yàwó lé ọ ṣé wọ́n di ọ ni. tọ́ba kan ràn kọ́ para rẹ ó ṣe bèrè fún ìtúsílẹ̀ kọ́ ọmọ dálé ayé rẹ ṣe kó o béèrè fún ìtúsílẹ̀ pé baálé mi mo fẹ́ kẹ́ ẹ tú mi lẹ̀. ara mi ò gba kí n lẹ́nìkejì obìnrin tára rẹ̀ ò bá sì ti gba kó lẹ́nìkejì yóò lọ mọ́ ran ìyá ìyá rẹ̀ lọ́wọ́ tí ìyá rẹ̀ ò bá tí kú tí ò tí kọ́kọ́ yóò lọ mọ́ ran ìyá ẹ̀ lọ́wọ́ tí ìyá ẹ̀ bá dáná oúnjẹ àárọ̀ fún bàbá rẹ̀ òun náà bá ìyá rẹ̀ yóò bá dáná oúnjẹ ọ̀sán fún bàbá rẹ̀ ọmọ ràn yẹ́ ẹ lọ́wọ́ ó dínàwó bàbá rẹ kùnú bàbá rẹ ò ní ṣẹ̀ṣẹ̀ lọ fẹ́yàwó kejì <laughs> ká ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó kejì nígbà tí wọ́n bá ti padà dé sí tó bá ti padà sílé. why must you kill yourself why pẹ̀lú adúrú ìyà yìí sórí àwọn àfáà kọ́nà bá ní san wọ́n lẹ́sàn rẹ̀ wọ́n mọ̀ sí ọ́ láǹfààní kan pẹ̀lú àdìsí yìí torí pé àdìsí lágbára o torí àdìsí ń sọ pé khalidan mukhaladan fiha abada àwọn àfààní wa wọ́n wá sí àlàyé kan níbẹ̀ wípé bó tilẹ̀ já sí pé the literary meaning fún khalidan onígbére muhalladan gbére ó tún emphasize ẹ̀ abadan ó tún fi abada kún títí láíláí forever and ever but àwọn àfáà wà ní ẹwà wọ́n níṣẹ́ rí ẹni tí ó para rẹ̀ nípasẹ̀ ọ̀bẹ ni o ìgò ni o ó gúnra rẹ̀ ni o ó mu májèlé ni o ó lọ rírẹ̀ bọ́ lórí òkè ni o wọ́n ní kó tó lè di ẹni tí ó wọ̀nà gbére tí gbére ó kùnà rẹ̀ pé yóò kọ́kọ́ wọ̀nà o yóò wọ̀nà o hmm. but kí gbére tó lè kún ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní yóò jẹ́ni tó ga sí pé ó ṣe píparẹ́ ẹni di ẹ̀tọ́ ó ṣe píparẹ́ ẹni ó sọ di kíni ẹ̀tọ́ wọ́n ní tí ọba sọ dẹ̀tọ́ ọ gbà pé èèwọ̀ ni sẹ́mọ̀ ẹlòmíín bẹ ti mu ọtí tẹ bá bi yóò ní òun mọ̀ pé àràmù ní kọ́ sànù sẹ́mọ̀ bẹ́ẹ̀ ẹlòmíín ó ń ṣe sìnà tẹ bi léèrè yóò sọ pé à ẹ mi ni o kọ́lọ́wọ́ lẹ̀mí náà bẹ̀ ni o ó pé èèwọ̀ ni so ìyàtọ̀ ń bẹ láàrin ṣẹ̀rí ọ̀daràn méjì ni ẹ̀sìn pín sí ọ̀daràn kan tó sọ ọ̀ràn di ẹ̀tọ́ ìyẹn ti di kèfèrí ń tiẹ̀ ọ̀daràn tó bá ti sọ ọ̀ràn dídá tó sọ di ẹ̀tọ́ yàtọ̀ sí pé yóò ó ti di kèfèrí ẹni tí ò ní wàlìjẹ́ náà nù ṣùgbọ́n ọ̀daràn tó mọ̀ pé ọ̀ràn ni tí ò sọ di ẹ̀tọ́ ọ̀wọ́ kọ̀ọ̀kan ló bí millions of years níná láti fi pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ lára rẹ̀ ni bọ́lọ́hùn ò bá forí jìn bí àlọ́ ò bá forí jìn so àwọn àfáà wọ́n ṣàlàyé lábẹ́ khalidan mukhaladan fi a abada wípé ohun tó lè mú kí ọ̀rọ̀ yẹn kó di khuludu dawam khuludu dawam tí ó fi ìwà ń bẹ̀ lọ títí láíláí wọ́n ní tó ń tì ń bá jẹ́ mustahilatun le azal kotli tó sọ ìpara ìpara rẹ̀ yẹn tó ní ẹ̀tọ́ ni pé òun ò rí tó jẹ́ èèwọ̀ ń bẹ̀ kọ́kọ́ lọ mọ̀ pé ni kó para rẹ̀ gẹ́gẹ́ bó je jẹ́ pé ni kó pa ẹ̀mí tí ó ṣẹ̀ bẹ́ẹ̀ náà ló jẹ́ èèwọ̀ pé kó para rẹ̀ o gbọ́dọ̀ para rẹ̀. ẹnì yòówù tó bá para rẹ̀ irú tó fi para rẹ̀ yẹn òun náà ni ó máa jorú ẹ̀ lọ títí di ọjọ́ tọ́lọ́n bá fẹ́ yáfi rẹ̀ títí di ọjọ́ tọ́lọ́n bá fẹ́ yáfi rẹ̀ ohun tó bá fi para rẹ̀ náà lọ́ọ́ máa rẹ̀ lọ títí di ọjọ́ tọ́lọ́n bá fẹ́ yáfi rẹ̀ ẹ̀yin obìnrin. ẹ ọlọ́run ẹ ṣọ́ra fún yà yìí ẹ má ara yín lé mọ̀mọ́ ẹ lè kọ ọkọ yín sára àsákàrí ọkọ yín kódà bẹ́ẹ̀ ẹ kọ́ sí ọkọ yín ó parẹ́ yóò parẹ́. obìnrin kan ọlọ́run àtọkọ ọ̀hún, àdéhùn tó ṣe fún òun nígbà tó fẹ́ fẹ́ òun ni pé òun ò ní fẹ́ lómìn lé òun òun ò ní fẹ́ ẹlòmíì lé òun àwọn sì jọ sign agreement yẹn pé wá o níwọ̀n ìgbà tó ń bá sì ń bẹ láyé tó ń jẹ́yàwó rẹ ò ní fẹ́ lómìn lé òun o tó ń bá wá kú o. tó ń bá kú ò lè fẹ́ lòmí lé òun ọkọ sì sáìn wọ́n ń bá láìfù wọn lọ nígbà tó wá dé séèjì kan ọkọ wá rí sísà kan tó wù ọ wá rán ọkọ ẹ létí wípé àfa mọ̀mọ́ ṣe mọ̀nàmọ́ná bí náà nẹ́pà nàìjíríà. rántí àdéhùn tó ṣe tó fi fẹ́ mi o ah, ọkọ ní lóòótọ́ ló ń ṣàdéhùn fún ọ ṣùgbọ́n àdéhùn yẹn jẹ́ agbègbè ẹgbẹ́ kan nígbà tẹ́sìn ò ní kí n má fẹ́yàwó lé ọ ohun tó diran tó nìyẹn o láàrin lọ́kọ láya kan àwọn àáfàá ti ṣàlàyé rẹ̀ wọ́n ti ṣàlàyé ọ̀nà àbáyọ lórí ẹ̀ ṣe é rí ẹ̀yin obìnrin ẹ má gbọ̀n bérebére ẹ má bérebére lásìkò tọkùnrin bá fẹ́ fẹ́ yín ẹ má lérò pé smart ẹ má lérò pé smart ọkùnrin mi ń bẹ tó gá sí pé lásìkò tó fẹ́ fẹ́ sísà kan ó ń strọ́gù lọ́wọ́ bóyá ń kàwé lọ́wọ́ ok bóyá ń kọ́ṣẹ́ lọ́wọ́ tó wá gá sí pé sísítà yẹn bóyá ó hà sísítì ẹ̀ ni sísítà náà báyà sọ pé má fẹ́ ẹlòmíì lé mi o àdéhùn tí a fi jọ fẹ́ra wa nìyẹn o kí ni òun retí kí bọ́dọ̀ wí yóò lóun ti gbọ́ náà ni ńgbà tí ó gọ̀ bọ́bá sì wọ̀ náà kí ni wọ́n náà wì yóò lóun ti gbọ́ náà ni gbọ́ ipò táwọn àáfàá gbọ́rọ̀ yẹn sí àwọn àáfàá pín sí méjì lórí irú àdéhùn bẹ́ẹ̀ àwọn àáfàá wa nínú ẹ̀sìn tá a lè yọ̀rọ̀ wọn lẹ̀ nínú ẹ̀sìn wọ́n pín sí méjì lórí fẹ́ lórí irúfẹ́ àdéhùn bẹ́ẹ̀ kó gbọ́ dáadáa àdéhùn tọkùnrin ṣe fóbìnrin wípé èmi ò ní fẹ́ ẹlòmíì lé ọ àfi tó o bá kú sọmọkẹ́ tó o bá kú tèmi ò sì tí ì kú tí n sì sí ìwọ́pọ̀ kí n má sùn mọ́bìnrin màá nídìí láti fẹ́ obìnrin míì yóò ní kò burú ṣùgbọ́n tó ń bá sì ń bẹ láàyè ò lè fẹ́ lòmíì o kẹwàá mú ìwé kẹwàá kọnúwé pé mo fẹ́ fẹ́ obìnrin yìí pẹ̀lú àdéhùn wípé èmi kì yóò fẹ́ ìyàwó mi lé níwọ̀n gbà tí bá sì ń bẹ nípò alààyè àmọ́ tó bá ṣáájú mi kú tèmi náà sì tí bọ́ lọ́wọ́ kí n sún mọ́bìnrin èmi yóò ṣẹ̀ṣẹ̀ wá gbìyànjú láti fẹ́ ìyàwó. Ah! ọlọ́run mọ̀mọ̀ gọ̀ mí o ẹ̀yin ọkùnrin kí ló wáì tẹ́ fẹ́ wáì tẹ́ fẹ́ gọ̀ra yín ná wáì wáì tẹ́ fẹ́ tẹ́ fẹ́ tẹ́rí sí àdéhùn yànmọ̀yànmọ̀ àdéhùn yànmọ̀yànmọ̀ ni ẹ̀yin ẹgbọ́n táwọn afa sọ lórí ẹ̀ méjì làwọn afa pín sí lórí ẹ̀ àwọn kan ní àdéhùn bẹ́ẹ̀ àdéhùn tí ó fẹsẹ̀ rinlẹ̀ ni wọ́n ní àdéhùn tí ò fẹsẹ̀ rinlẹ̀ ni wọ́n ní àdéhùn tó forí sọ ìtọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ ni. ó ṣe lè ṣàdéhùn fẹ́ nìkan ní ìyapa sí nǹkan tọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ fún ọ kó fi wá sọ di èèwọ̀ fúnra rẹ àwọn àáfàá kan sọ pé irú àdéhùn bẹ́ẹ̀ ẹ̀fà ya so ti gbọ́ sísítà torí inú rẹ̀ ń dùn pé àdéhùn yẹn ló bá wọlé inú ẹ̀ ń dùn ọ̀dọ́ ọkùnrin mọ̀ sórí ńgbà tọkùnrin bá ń mánégi yàrá kan tó ń mánégi yàrá kan tí ò tí ì ní sáìtì ó lè tẹ́ pé gbà yẹn lẹ fẹ́ fẹ́ra yín ó lè kọ̀rọ̀ àdéhùn burúkú lẹ̀ fún ọ. ṣé tó bá di pé ọwọ́ akọ́ fúláàtì méjì ta ló fẹ́ kókó bẹ́ẹ̀ náà sọ fún mi ta ló fẹ́ kókó bẹ́ẹ̀ ṣé wà tọmọ rẹ sẹ́ kún bẹ́ẹ̀ ni tọ́lọ̀ ń bá di pé ọlọ́run bò láṣìírí ọkọ̀ fúláàtì sí ayékalẹ̀ ọkọ̀ sí agúgù ọkọ̀ sí bẹ̀rẹ̀ ọkọ̀ sí mọ̀pọ̀ ọkọ̀ sí olóòṣogbo ó tún kọ̀ sí bẹ́yẹrúnkà ta ló fẹ́ kókó bẹ́ẹ̀ bí ó ṣe àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ àwọn àfáà pín sí méjì lórí irú àdéhùn bẹ́ẹ̀ àwọn kan ní ẹ̀fàdéhùn yẹn ya báwo ni ọlọ́run ṣe ṣe nǹkan lẹ́tọ̀ọ́ fún ọmọnìyàn tọmọnìyàn àlọ tirẹ̀ ẹ̀bọ àdéhùn kan láti sọ tọ́lọ ń ṣe lẹ́tọ̀ọ́ láti ṣe ní èèwọ̀ fún mọ́rora rẹ̀ pín àdéhùn àròpin ni o. àdéhùn àròpin ni mọ́rora rẹ pin torí pé òrìṣe lónìí ọlọ́run lè mú àrísìkì wá lọ́la tásìkì bá wá dé ta lọ fẹ́ fi mọ́ ọ bọ́ sọ́ọ̀mọ lọ sábò lọ́mọ háwó ni tèbó mu obìnrin wálé lọ́ọ̀fẹ́ ní ọmọ bímọ ọlọ́mọ gbé bùkátà wọn àwa lọ tọwọ́ bàdéhùn pé ẹ̀ ló dùn ọgbà tó ọ̀bà tí ì kú èmi ò ní fẹ́yàwó mi ìlẹ̀ ọ. ká sọ pé ó délé tán